والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدق فون ولو باوا ولو باتي يتنجواني أروي أبلو الله سبحانه وتعالى ينوتيك يلوم سيبا لسن فوا أبلو الله أولوني كوكاوا ولمساجو جاسرون ولمفايدا ملامو ọlọ́mọ fi ayé ọlọ́mọ fi dàwà láàmú ọlọ́mọ sá sọ̀rọ̀ wọn rọrùn eléèdè wa gbogbo àwọn tó ń darí wa ọlọ́mọ sá darí wọn gbàbíire ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ sá jó lójútùú ọlọ́mọ fi jẹ wa síbi tọ́ha ọlá agbára ọlọ́mọ bá wa ọlá àánú ọlọ́mọ bá wa gẹ́gẹ́ bí eh, àlàyé ọ̀rọ̀ tí a ń ṣe lọ lánàá yusri uh, àbí ká ní interest nígbà míì uh, owó tí a fi lé owó tí a yá tálíkà tó sunkún wá sọ́dọ̀ wa uh, asàlàyé níwọ̀n bá lánàá nípa àwọn aburú tí ó wà fún kéèyàn máa gbà á àti kéèyàn máa fún yàn ẹni tí ń gbowó èlé àtẹni tí Ah, òun fúnyàn lówó èlé àwọn méjèèjì bákan náà làwọn méjèèjì anabuwa muhammad sallallahu alaihi wasallam an jabir ibn abdullahi radiyallahu anhu anabi ni la'ana rasulullahi jabir ó ní la'ana rasulullahi akilar riba wa mukilahu wa katibahu wa sha'idayi níbi tí owó èlé tó ní agbára dé ṣe mọ̀ pé gbogbo iná bá ti ṣépèlé kò sẹ́nìkan tí ó fẹ́ wà lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tí ó fẹ́ súnmọ́ tí wọ́n lágbájá wọn ti ṣépèlé o gbogbo aláfẹ́ jìnà sóńtọ̀ jábìrì ní àwọn jòkólẹ̀ báyìí lọ́dọ̀ anábíwa Muhammad <coughs> sallallahu alaihi wasallam anábí sí lanu anábí ní la'ana rasulullahi akilar riba jábìrì ní anábì sí lanu anábì ní gbogbo ẹni tí bá ma ń gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn láàánà ọlọ́run ní kẹ́ láàánà ni pé kọ́lọ̀ ń gbé èèyàn jìnnà sí àánú rẹ̀ anábì ní kò sẹ́nìkan tí ó ma gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn tọ́lọ́wọ́ sànú ẹ̀ eléyìí ṣe pé bóyá anábì ń fún wa ní làbárí o wípé ń fún wa níròyìn pé ọlọ́run yẹ sànú wọn anábì ń sọ ni pé ọlọ́run ò ní sànú ẹ̀ ẹni tí bá máa ń gba owó èlé lọ́wọ́ àwọn èèyàn yọ yáyàn lówó yọ wà fi lè wà mú kílà ó anábì ní tálíkà tóun náà lọ lè gba owó èlé lọ́wọ́ àwọn tí ń yáyàn lówó anábì ní òun náà ọlọ́run ní sànú ẹ̀ wọ̀kátìbà òun ẹni tí ń kọ́ọ́lẹ̀ níjọba ilẹ̀ gbà níjọba ilẹ̀ dá padà iye bá ilẹ̀ fi dá padà wọ́n là nábì ní ọlọ́run ní sànú òun náà wọ̀ṣá ìdẹ́yìí ẹni tí witness ẹni tí ń jẹ́rìí ipe sojú wa ní kọ́dà èmi àti ẹ̀ lájọ́ èmi gan ló mú ní onídùúró tí mo bá lọ bí a ti gba nàpó ibi a ti gbowó èlé anábìlẹ̀ ni tí ń jẹ́rìí sí tó náà wà ń bẹ tí wọ́n pè sẹ́mọ̀ kó sojú yín tá a fi kó fún sẹ́mọ̀ pé bá wá anábì kò ní dá fóònù náà tọ́ ẹni anábì bá ṣépele kí ló fẹ́ dáwọ́lé tí yóò lásìyọrí ṣẹ̀rí wàhálà ti dé o èyí tá a bẹ̀rẹ̀ wọn bá ní pé kọ́lọ̀ mọ́sàbà wa kàkó lẹ̀ nínú tó kó orílẹ̀-èdè sínú wàhálà àti yọnu tá ẹ̀ báyìí owó ilé jẹ́ kan bẹ̀ bá a ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu a máa bá yí ni nígbàtí ẹ̀sìn wá ní ká má gba owó èlé kí wá ní provision tẹ́sìn ní kí ni àbáyọ míì àbáyọ náà ni òwò alìbẹ́ẹ̀ òwò mu'amalatu shay'in bi shay' kárówó kátajà ẹnu ọba tó bá wà lọ́wọ́ rẹ̀ má yá owó ìlékún máa fi ń ta ń tọ́ bárítà ọlọ́run ó padà fàlùbáríkà sí torí ọlọ́run ọba lọ́pàá ó láṣẹ pé kó tẹ̀lóhun ẹni bá ń ṣe halal ọlọ́run ọba fà àlùbáríkà sí ẹni bá ń ṣe haram ọlọ́run yọ àlùbáríkà kún ń bẹ̀ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ní kẹ́ tajà kẹ́ rajà pẹ̀lú wọn bá owó tó wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run lóhun sílẹ̀tọ̀ fún ọ ó sì rúre ń bẹ̀ wa harrama ar-riba owó èlé mo ṣe léèwọ̀ mọ́ gbà á ẹni wọ́n bá tọ́ bá wà lọ́wọ́ rẹ̀ fi fèsì bísínẹ́sì rẹ̀ kọ́ mọ́ wá pè ọlọ́run lóru èyí lè ní ten thousand naira lọ́wọ́ kó ti padà di ten million mọ́yàn lọ tí àlùbáríkà ọlọ́run ọba tó bá ṣe kíni tó bá ilé dé síbẹ̀ àárí àyà eléyìí ní Quran two àyà two seventy five ọlọ́run tó ń pè wá sákèésí nínú àyà mi tí fi ń sọ fún wa pé ẹ ṣe business ẹ ṣòwò àmọ́ ẹ má jẹ́ okòwò ọlọ́wọ́n bá ní ìyá ayyọ̀wàlẹ́dínà àmánù ẹ̀yin olùgbàgbọ́ òdodo sẹ́mọ̀ píngbà tí ó ní agbáwẹ̀ náà kí ayyọ̀lẹ́dínà àmánù náà lówẹ̀ tọ́ nígbà tó ti ń gbáwẹ̀ ni nítorí pé ní imán èyí tọ́lọ̀ fẹ́ sọ ní nísìnà tọba ti ní imán ọgbọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìsúnmọ́lọ́hun ó ní àwẹ̀ ọlọ́ni la taakulu amwalakum bainakum bil batil ẹ má ma gbára yín ẹ má lura yín jìbìtì ẹnìkan ò gbọ́dọ̀ sùn sílé kọ́mọ wá jẹ ogún ẹni tí ń bẹ lọ́rùn illa an takuna tijaratan aw taradin minkum illa an takuna tijaratan aw taradin minkum ìgbàláyè tí mo fún yín náà ni pé kẹ́ẹ̀sì tìjárọ̀ tìjárọ̀ ni wọ́n pè ní business nínú èdè lárúbáwá léyìí tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹjọ́ ń ṣe láàrin ara yín inú yóò dùn síra yín ìwọ rajà ọ̀ra iṣu ẹnìkejì òun lówó lọ́wọ́ òun fẹ́ jẹsùn ìwọ wàá fún níṣu tí wọ́n rà sọmọ pé ìtọ́ra iye tọ́ra kọ́ta ó fi lé náà ni ọlọ́run bá ní ẹ bá fi lé e báhùn èmi faramọ́ torí pé oògùn rẹ ni nígbà ọwọ́ ara nì ọ̀rá ní ní ní 400 naira tọ ọwọ́ ata ní 450 àbí 500 ẹni tó fẹ́ ra sùn náà òun náà kó 500 kalẹ̀ ọgbà sùn ìwọ gbowó rẹ ó tún gba èrè ọlọ́run bá ní eléyìí ni mo ṣe fún yín kí ní ìjàmbá ó ní ká máa tà máa ṣe kí ni ká máa rà ẹ mọ̀ pé kátàkárà òun náà ní èlé òun ni wọ́n pè ní èrè ṣẹ́rẹ́ ní tó jòkó lé tó wọn ọ̀tà tí ó rà tí ó kàn gbówó fún yàn tí ó sì máa retí èlé lérí ẹ̀ onírìbálòun òun ọ̀tà nígbàtà nábi sọ̀rọ̀ yìí kalẹ̀ ní maka àwọn alárúbáwá tí wọ́n jẹ́ kèfèrí wọ́n ní innamal bai'u mithlu riba bá a ṣe ń ta bá ń ṣe rà yìí kò sí àtọ̀ láàrin wọn àti káyàyàn ló kágbèlé ṣèbéèrè náà lájọ́ ń jẹ ànábì wa ní kọjọra wọn ọlọ́wọ́n bá ní wa ahallallahu al-bai'a wa harrama riba ó ṣe bísínẹ́sì òwò lẹ́tọ̀ọ́ ó wá ṣe owó èlé ní èèwọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì ní la an yà àkúdà ahadukum habla kẹ́ni kọ̀ọ̀kan yín kọ́lọ̀ lè mú okùn fayati bihusmatin bihusmat hatobin ala zahari kọ́ wá lọ sínú gbó nínú forest kọ́lọ̀ lè gé igi kọ́ wá so okùn yìí kọ́ wá fi dí igi náà kó fokùn yẹn dí ala zaharihi kọ́ wá gbé sẹ́yìn rẹ̀ báyìí kọ́ máa rú láàrin ìlú fáyẹ̀bí àhà kọ́ wá ta fáwọn tí wọ́n fẹ́ dáná yẹ̀bí àhà owó fàyàkú fàbí ha wọ́jì áhù láti lè bá fi sí ojú rẹ̀ kú lára àwọn èèyàn tí wọ́n lówó tó dẹ́ni tí ọba ti ní yọ́ mọ̀ ọ̀ràn jùmọ̀ àwọn tó ní ni tí ọba ti ní yọ́ ma lọ lè dààmú àwọn tó ní nítorí pé o lè gbáyé láì náwó ilé ayé rẹ̀ bó ṣe wáyé sí ọmọ náwó tó fi kú ni bó ṣe sí lọ́n kú bẹ́ẹ̀ náà lọ náwó kú tọ́ọ̀bá ti wá náwó kú ọgbọ̀dọ̀ ṣiṣẹ́ kú ni lọ́kàn náà àwọn ẹni ló fi ní ìmàlì dùnìyàkà ó ní máa ṣiṣẹ́ fún ayé rẹ̀ ka annaka ta'ishu abada bí ìgbà tó ma bẹ lọ gbére ipò alájíà bísínẹ́sì tẹ̀sí lọ́wọ́ ṣé òtó ni ẹ̀ tún dáwọ́ lé mi Ma ṣiṣẹ́ fáyé rẹ̀ gbígbà tọ́mọ̀ bẹ̀lọ gbére wà ámàlẹ̀ àkàràtìkà máa wá ṣiṣẹ́ fọ́run ka annaka tamutu gada gbígbà tó kú láàrọ̀ ọjọ́ kejì ọmọ wa masalasi ó sì máa ṣiṣẹ́ ọmọ wa masalasi ó sì máa ṣiṣẹ́ tọ́ọ̀bá ṣiṣẹ́ tọ́ọ̀bá rò pẹ́mìrì ò ní gùn tẹ́mìrì bá lọ lè gùn èyàn ọ̀rá rẹ̀ o nítorí pé ìwọ gbé bùkátà rẹ̀ kọ̀ṣẹ́ńtọ́bọ̀ gbé ànábì ní ẹnì kọ̀ọ̀kan yín kọ́ wá jẹ́ pé igi lẹ̀ ń lè ṣẹ́ ta ẹ̀yin sàábà tẹ jòkó tì mí àwọn tá a wù yìí mọ́ ni wọn kò sírú ẹ̀ mọ́ o òtó ti wá o ànábì ṣe àǹkọ́rẹ́jì wọn bí ká máa ṣe kíní ká máa ṣiṣẹ́ làfọ́ wa jòkó lẹ̀ yọ wa pàṣẹ ọlọ́run tí yọ wa dalubára yọ wa pé ah, káwọn máa gbowó àwọn tí wọ́n ṣiṣẹ́ ká máa ń náni àwọn wàlí ọlọ́run yìí ṣiṣẹ́ àwọn sàábà tá ànábì ní ká máa ṣẹ́gi yìí sí wọn ojú wàlí lọ anábìlẹ́ni kọ̀ọ̀kan yẹn sọ̀hábà ẹ̀tẹ̀ra mọ́rọ̀ jíjẹ múmú yín anábìlẹ́ni kẹwa lọlẹ̀ ṣẹ́gi kẹwa rí ẹnuwọ̀n bá díẹ̀ ń bẹ̀ léyìí tí kò ní jẹ́ kẹmọ wọ́wọ́ khairun lahu anábìlẹ́ni orí ń bẹ́ẹ̀ fún yín o mini àyẹ̀ṣẹ́ alẹ́nàṣà ju kẹma lọlẹ̀ béèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ̀bùn mi ẹ̀bùn mi ẹ̀bùn mi ẹ̀bùn mi kọ́dẹ̀ lómi àní ìyá náà ẹni tó fẹ́ yá ti mọ̀ pé kò ní san torí kò ní sẹ́ ibo ní òjìrì àníbi ní kẹ́ máa wá lọ́lẹ̀ tọrọ bára kẹ́ máa dà yẹn láàmú ni eléyìí ọ̀dà bíi kẹ́ máa ṣiṣẹ́ tó yẹpẹrẹ òun náà ni kẹ́ máa lọ́lẹ̀ digi sẹ́yìn kọ́ máa wá ta fáwọn tán dáná àníbi ní kọ́ dé pé yìí ló ń ṣe ó sì níyì láwùjọ dukọ̀ máa tọrọ bára rọ àtọ́wù bọ́yá wọ́n fún ọ bá fún ọ ẹni yẹpẹrẹ ni ọ àwọn ọmọ náà òhù bí wọn bá tún wá fún ọ ojú òtún wá tí ọkọ mbẹ òtún wá dẹni yẹpẹrẹ bí wọn fún ọ wọn ni ẹ tó ń bọ lọla ẹ tájọ ọmọ bá jà lọ bọ́ọ̀ mọ̀ bá tún wá fún ọ ó tún bá sàbábà pé tá wá ní ìdánù kọ́ ta ló ní kí n sọ fún bọ̀dá mi kọ́ yá mi lọ ta ló ní kí n sọ fún àǹtí mi kó bù mí lọ bọ̀dá ẹ dákun kí ni òyìí sí ẹ bá ti sọ bẹ́ẹ̀ fún ó ti sọ gbogbo ọ̀rọ̀ fún anábìnrin kí wọn náà wà kàn ṣe bó ṣe òkíṣẹ́ wọn yẹ pẹrẹ tó kó o sì mọ rí tọrọ kọ́bọ̀ ń bẹ̀ ọmọ fi bí àbùkátà rẹ̀ anábìnrin ó sì dáa fún olórí fún rawahu Bukhari mọ́ Bukhari lọ́gbà wa tó eléyìí òun náà ni àbáyọ fọ́rọ̀ ayé àwọn máa ń dá sówò tá a bá lówó lọ́wọ́ ẹnu wọn bá tá a bá sì nínà káfí fèsì wo wa láì sí owó èlé ń abala kejì alqard bẹ́yìn ọba wa dá owó ní kọ̀dá kápítà ní tó fi ṣòwò ìgbésẹ̀ kejì tí Islam gbé wa òun náà ní alqard kéèyàn ọlọ́lẹ̀ ya lọ́dọ̀ ẹni tó ní pẹ̀lú àníyàn pé èèyàn dá padà ṣe rí ọ̀nà tágbà yáwó nígbà míì máa ń jẹ́ individually brother lágbájá ẹ̀yà mi ní one million yìí máa dá padà fún díẹ̀ díẹ̀ àbí ń dá padà fún lódìdí ń jọba yìí èmi náà fẹ́ fi fèsì jíjẹ mú mu mo fẹ́ fi fèsì owó kan nígbà míì sì máa ń ṣẹlẹ̀ kọjá pé àádá àádá òjò láàrin ara wa àwa kò fẹ́ nìkan ipe ìwọ ló lè fi ṣòwò tí wọ́n bá lò tán kẹ́lòmínú tó ṣe kíni kẹ́lòmínú tó gbà eléyìí ni la máa lájọ àjọ èèyàn yáwó ni nítorí ọba gbàjọ ọmọdé adéẹ̀dẹ́ padà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn máa ń dàpẹ́ ní àtàáwùn jàmáyé àtàkàtù cooperative kí àwa tí ọlọ́wọ̀n bá kẹ́ oyé ta sára wájọ́ àwa máa dáwó ọwá mílíọ̀n ọwá mílíọ̀n yẹn a lè wá yọ eh, bọ́yá àwa mẹ́wàá lápẹjúwe adáwọ́ 1 million ó di 10 million nàbí tán 10 million yìí ẹ kí ká máa fi ṣòwò àmọ́ lágbájá náà kọ̀kọ́ gbà tó mú bá fi so ẹlòmínú tó gbà àjọ lòun náà wọ́n kàn tó ń pè ní oko òyìnbó mi àjọ náà nítorí pé ẹnigbà yóò ṣe kíní yóò dá padà ọya owó nìyẹn ṣẹ́rí látara ilé ẹlòmí máa ń dìde because ẹ̀pọ̀lọpọ̀ ẹlòmí ní idea business àmọ́ kò sí agbára tí ó fi ṣe kíní tí ó fi nàró ọlọ́run wa ní èyí tó bá wù kó jẹ́ ní gbogbo ẹ̀ tẹ́ bá ti gba owó lọ́wọ́ àwọn èèyàn bóyá lọ́wọ́ àwọn gúrùpù kan lẹ ti gbà á ni àbẹ́ gba lọ́wọ́ individual ládọ̀ ẹnìkan ọlọ́run ní yá ayọ́ lẹ́yìn àmọ́nù ọlọ́run tó ń wọ̀nù wa ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo isa atada yantun bidain ila ajali musamma tẹ́ bá gba owó lọ́wọ́ èèyàn pé ẹ̀ dà padà nígbà báyìí ajali musamma ipe ending december ní dọ̀wọ́ yìí padà fún yín fakitubuhu ọlọ́run ọba ní ẹ̀kọ́ kalẹ̀ bó ṣe lè òkú tó wọn súnmọ́ ọtó wọ́n bá ti wá yáwó lọ́wọ́ rẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ torí kọ́ mọ́ba àgbàgbé torí kí wọ́n náà mọ́ba àgbàgbé torí kọ́ mọ́ba jiyàn torí tọ́ kú kó lè rí owó rẹ̀ ṣẹ́kẹ́ ni owó rẹ̀ gbà padà aya ilé wa ní Quran 2 aya 282 anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi wa ni mani akhadha amwala nas ẹni tó bá lò lọ́wọ́ àwọn èèyàn yuridu adá'aha tó sì ti ní intention kó wọn dáwó náà padà adàláhù adàhù ọlọ́run ọba san o bó ṣe wùkí owó náà pọ̀ tó ọmọ ni àràdà ìtìláàfàhà ẹni tí ọba dà níyà pé òun fẹ́ gbọ́ owó yẹn òun wà á na òun ó lò òun sì ní dà padà fún ma àníyàn tó dà lọ́nu àtìláàfà ọ̀la àdẹ́bí lọ́lọ́run ọba gbogbo tó bá fowó náà ṣe jẹ́ àtìláàfà ọ̀la ìtìláàfà àdẹ́mì ní gbogbo tó bá fi owó náà ṣe ọlọ́run sì bàjẹ́ ìwọ wá ń pa ẹnìkan lẹ́kún ìwọ fọmọ rẹ́rìn ọ̀dà bísíǹnẹ̀sì ti ẹ̀rú torí kí ìwọ lè bá máa dìde àbí kí bísíǹnẹ̀sì ti ẹ̀kọ́ lè bá grow ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínú yáwó lè ní oyé bó ṣe yá ni nínú ẹ̀mí rẹ̀ kò ní dá padà àdẹ́mì gbà tó ti dá padà ìwọ àti olówó èlé sẹ́yìn wájú ọ̀rá anábì ní ọlọ́run ọba tó bá fóun ṣe jẹ ẹlòmí yóò fi lóhun ṣe bísínẹ́sì ọjà ń bá àmà náà ni ní òjẹ́ kí nǹkan lójútù fún ẹni bá wá yá àyàn náà tó ń wó sùsù báyìí tó ní gba one million yìí tó bá di december tí ń bọ̀ kọ́ dá padà sẹ́mi kó one million tó náà bá fi ń ṣòwò yóò ní èrè kan tí ó ti jẹ ọwá rọjú ọwá ní one million náà nígbà padà àmọ́ ń yìí nígbà gbogbo àǹfààní tó yẹ kó jẹ lérí one million yìí yípo ọdún yìí ọwọ́ àfi ilẹ̀ ipe ìwọ lọ́lẹ̀ lówó yìí kọ̀ wá gba ilé lérí rẹ̀ ànábì ní má fásà án ní kúrìbàtà ni ó ti gbé wàhálà kúrò fún arákùnrin yẹn gbogbo àwọn tí wọ́n ń gbowó èlé wàhálà ni wọ́n ń rúgà àwọn tí wọ́n ń yáyàn lówó èlé wọ́n ń di wàhálà láwọn yẹn lérí ni kò sí ẹni tí ó gbọ́ owó ilé tí ó láṣeyọrí anábì ni ẹni torí pé bẹ́ẹ̀ bá ti ń ya bẹ́ẹ̀ bá ti ń gbowó ilé àwọn èèyàn tí wọ́n yáàyàn lówó free wọn ò ní lè yáàyàn lówó free mọ́ ilé yáàyàn ní owó ilé ọyáàyàn hundred thousand ọgbà one twenty ọ̀rẹ́ rẹ̀ náà yáàyàn ní hundred thousand òun náà wọ́n gbà kankan lọ́rẹ́ tó ń bá pè twenty thousand tó lè lè mí ná láti bí oṣù mẹ́ta o wọ́n jòkó síbẹ̀ pẹ̀lú imani rẹ̀ ọ̀rẹ́ tàwọn mísì ń bẹ́lẹ̀ títí fọ́ ọkàn wọ́n tó bá padà yá ẹni tí yáyàn fúrì yìí pẹ̀lú owó <laughs> yuhibbuna al-mala hubba wa yuhibbuna al-mala hubban jamma ọlọ́run bá ní ọmọ èèyàn fẹ́ràn owó ọlọ́run ṣe gbèlé wọ́n lẹ́ni tí ó gbélé náà tó bá padà yá tó bá padà yá títọ̀ òun sì ń gbà ó súnmọ́ kóun náà padà máa gbà kò wá ní sáànú lérí ilẹ̀ mọ́ ànábì ni ẹni bá wá yáàyàn lówó tó sì mú bànújẹ́ kó fún yàn min kúrò bí dúnìyà nínú àwọn wàhálà ayé náà fasaláwo àná òkúrò bàtà min kúrò bí yọmìn kìyàmà wọn lọ́wọ́ bọ́ gbé wàhálà ńlá kan kó fóun náà nínú àwọn wàhálà ayé àti wàhálà ọ̀run làwọn afa kan fi ní alikọ́rọ́dún afdol mina sọ́dọ̀kà kéèyàn ọ̀yá àyàn lówó kọ́gbà padà kọ́mọ́fẹ́ lẹ́sìn nígbà míì máa ń lọ́lá ju sàárà lọ sẹ́mi pé sàárà á kàn fún yàn ní pé máa lọ bó ló ṣe rí bẹ́ẹ̀ wọ́n ní torí pé ńgbà míì ẹ lè fún ẹni tí ò ní bùkátà sí sàárà ẹ lè fún sàárà yóò sì gbà yóò sì ní àkọ́mọ́ pé ni alájẹ́ rò kò sí nǹkan mi ni nǹkan bẹ́ẹ̀ lágbo wọ́n ní nígbà míì sàárà ó ti yé ó lè jẹ́ pé ẹ̀ńtẹ́ fún ẹni tí ò ní bùkátà sí àmọ́ owó yíyá kò sẹ́nìkan jọ wà yáwó àfikọ́jẹ́ ni tọ́nà ti dí fún tí ìbá ti ní ẹ̀yá mi lówó ọ̀nà ti dí fún torí tó bá ní kò ní wá báyìí ọwọ́ adé ìwọ́ wá dìkún ìṣòro ló bá dé ọwọ́ agbé ọ̀rẹ́ tàwọn lé lọ́wọ́ ọwọ́ à fún pétọ̀ wọ́n ta ti ní rẹ̀ sátìmọ̀ òun wá ń ṣiṣẹ́ kápítà ò tí ì pé ábẹ̀ni tàti pé yọ jẹ èrè èrè tí ẹ sì ti wà lẹ̀ àwọn afá ní kì í ṣeré ìyọnu ni kọlọmọsẹ ìsànù wa inú àwọn àbáyọ ẹlẹ́ẹ̀kẹta èèyàn lówó tí ó fi so kò tún rẹ̀ níyà wọ́n ni tó kù ní àṣẹ́ríkà àṣẹ́ríkà yìí òun náà ni kí a da owó papọ̀ èmi àti yín àjọ máa ṣòwò owó díẹ̀ tẹ́ ní àtẹ̀yí tẹ́mi náà ní àjọ máa wá fi ṣòwò ọlọ́wọ́n bá ní ń sọ nípa anabi dáúdà anabi dáúdà ó ń sọ̀rọ̀ ọjọ́ kan ọlọ́wọ́n wá sọ fún wa nípa rẹ̀ ó ní wa inna kathiran minal khulata ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń dáwó papọ̀ tí wọ́n fẹ́ fi ṣe business la yabuki ba'duhum ala ba'din wọ́n máa ń fẹ́ lura wọn jìbìtì ni illa alladhina amanu àfàwọn tó bá ní imani láàrin wọn nìkan wa amilu salihati tí wọ́n sì jẹ́ yàn rèé èyí tó kọ́mọ̀ ní pé tí wà tìyàn tẹ́bálẹ̀ sí business àṣetáni ọmọ lọ yọmọ bọ̀ lẹ́mí ẹ̀yìn méjèèjì àfitẹ́yìn bá ní iman albara ọmọ azib ní àwọn sahaba ni ó ní òun àti zaid ọmọ arkom àwọn jọ ń ṣòwò papọ̀ lásìkò ànábì ànábì sì mà sí ànábì àti mà sàdúrà fáwọn tí wà tẹnìkan tẹ wá tẹ bá jọ dá owó tẹ́ẹ̀jọ ń ṣòwò ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní èrè ẹ̀ẹ́jọ wá pín ẹ̀ẹ́jọ pín bẹ́ẹ̀ bá ṣe fẹnu kò sí àbí òwúrẹ́ ọdẹ àlàánú ọlá nàbì ni ọlọ́run sọ pé inna Allah ta'ala ọlọ́run bá wa yakul ana thalithu sharikain tẹ́yìn méjì tẹ́ bá jọ ń sòwò pẹ̀lú owó yín ayé yín gbogbo ayé yín náà jù bá lọ ayé ẹ̀yin méjèèjì lè dàpọ̀ tàbí kálukú máa dáyé rẹ̀ gbé ni ẹ ti wá dá ayé ẹ̀yin méjèèjì ti jọ dàpọ̀ ẹnìkan ò gbọ́dọ̀ ṣe jàǹbá o nítorí pé yóò affect ayé ẹnìkejì ànábì ní ti àwọn méjì ànábì ní ọlọ́run ní ti àwọn méjì tí wọ́n bá dáwó pọ̀ tí wọ́n jọ ń ṣòwò ana thalithu sharikain èmi ọlọ́run ọba ní kẹta wọn ṣẹ̀rígbọ́ ọlọ́run ọba ò fi ọ̀rọ̀ owó ṣeré ọlọ́run ní báwọn méjì bá tẹ́lá àwọn ṣòwò báyìí èmi ọlọ́run sì jọyìn wọn ma lam yakhun ahaduhuma sahibahu ìmọ̀ wá bẹ pẹ̀lú wọn ìyí sì máa ràn wọ́n lọ́wọ́ ìyí sì máa fún wọn láṣeyọrí lópin ìgbà tẹ́nìkan ọba ti jàǹbá ẹnìkejì wa idha khanahu tí ẹnìkan nínú wọn tọ́ba ilé wá gbòòrò jàǹbá kan ẹ̀ hàrẹ́dìyà nígbà tí n kọjá yẹn bọ̀ méjì bá já sómi nǹkan kan ò ti já sómi ọ̀dà mélòó lọ́wọ́ kù báyìí olókùn mẹ́jọ ẹ̀yìn mẹ́jọ náà ẹja ta bọ́lọ̀ tó fẹ́ ni ànábì ni fọyíṣà hánà ò tí ẹnìkan bá ti jàǹbá nú àwọn méjèèjì hádàjà ti mìíràn bẹ́ẹ̀ ni hìmà ọlọ́run lémi ó sì jáde kó láàrin wọn bọ́lọ̀ bá ti yọ ọwọ́ náà rọ̀yàn kí ló tó kù jàmọ́ ló sì jẹ́ pé tẹ̀yìn méjì bá fẹ́ ṣe transaction ẹ kọ́kọ́ kóra yín lọ́dọ̀ mọ́mù tí wọ́n ṣe wà sí fún yín ẹ kọ́kọ́ lọ lè ra tírẹ́sì tẹ́ẹ̀ka pé tá a fẹ́ ṣe yóò nítọ́lọ́run sọ́tà nábì sọ ni ó torí ìbẹ̀rù ọlọ́run ọba ní máa mú yàn mú ojú kù nínú owó tí ì ṣe eléyìí ẹ̀yàn miami wọn lóun náà ní májẹ̀mú májẹ̀mú alákọ̀ọ́kọ́ ìtẹ́jọ máa tà tẹ́jọ máa rà kọjá nǹkan tí ẹ̀sìn faramọ́ ọmọ jọtí ọmọ jẹlẹ́dẹ̀ ayẹkùnà nasiba kulli ṣùràká mẹ́rásìlì máàlì màálùmá owó tẹ́ni kọ̀ọ̀kan dálẹ̀ ẹja máa yẹ 50-50 60-40 ẹ̀kọ́lẹ̀ iye owó tèmi ní títí ẹni ayẹkùnà nasiba kulli wáhìrì mìnà ṣùràká mìnà ríbùhì màálùmá indal akid ìta máa jẹ lérè ìta máa jẹ nínú ẹ̀ kí kálukú kálukú ṣe kíni kí kálukú ọmọ nítorí pé ńgbà èmi kó six million kalẹ̀ òwò kó four million kalẹ̀ èrè kan náà dájọ́ dájọ́ pín kò mú bẹ́ẹ̀ ẹ kọ́ lẹ̀ báyìí tó four million six million àbí tọ̀ tábàrí yé báyìí èmi ọmọ gba sixty percent ìwọ ọmọ gba forty percent. àǹtẹ̀kùnrin ni khasaratu bi asabi ra'asil mali bí òfó bá tún wá dé lérí òwò yẹn gbówó yẹn bá ṣe pọ̀ síbẹ̀ náà ni òfó ṣe ṣe kíni ni ó ṣe ṣe ẹnìkọ̀ọ̀kan sí ẹnìkan òun ní one million naira ẹnìkan kó five hundred thousand kalẹ̀ one fifty thousand wá sọnù nínú capital one fifty thousand sọnù nínú kíni nínú capital kí o ní one million wá nítọ̀ àjọpín lọ́ọ̀sì àjọpín dédé ni o ṣe wọ́n jọpín dédé ni nígbàtí wọ́n ń jèrè tí wọ́n pín dédé kí ni ṣẹ̀dá gbé kalẹ̀ mẹ́yẹn ṣẹ̀dá sọ fún pé tọ́ bówó yìí ṣe pọ̀ sínú àlẹ́ ẹ̀sìn kí ni èlé ẹ̀sìn sọ́ọ̀tì sí bàbá wa mílíọ̀n sí ayọ̀ hundred thousand nínú owó tiẹ̀ yọ ọmọ pé nine hundred thousand lówó yìí ṣe kí ni lówó ṣẹ́kù nínú capital ẹni tó wọn ní five hundred thousand èlú láyọ̀ kó ní owó tiẹ̀ fifty thousand ṣàǹgbó sí dédé ara wọn bí ṣẹ̀rí àti gbé kalẹ̀ ìtumọ̀ ni pé láàdẹ̀dẹ̀ lè múnà wà láàtò tó làmún má jàǹbá àyàn mọ́sí jí wọ́n sí kíní mọ́jú wọn jàǹbá wọn náà àbáyọ ẹlẹ́ẹ̀kẹrin òun ní fi parí ẹ alìmọ̀dọ́ rábà eléyìí kò lówó kò sí kọ́bọ̀ lọ́wọ́ àmọ́ mọ bí ó lè lọ tí ó fi ra sọ wọlé àtòróró àtẹpo ó lè fowó ṣiṣẹ́ eléyìí wá lówó òun ọ̀ráàyè ẹni tó lówó agbówó kalẹ̀ ẹni tó mọ ọ̀nà mìíràn tí ń lọ lè ra ọjà oko wọn wá sí kíni ó wà gbówó lọ ṣe láwọn méjì dìtà wí ayé wọn ti so mọ́ra eléyìí náà pè ní mọ̀tọ́rábà ìyàdáfọ̀ máàlì lima yattajiru bihi wàríbuhu baynahuma asbal tifaq ẹni yọ máa fowó ṣòwò tọ́ba wá dé wọ́n jọ wá pín èrè bí wọ́n bá ṣe fẹ́nu kò sí ẹni tó gbó kalẹ̀ tó gbé wá mílíọ̀n kalẹ̀ ó lè pẹ́tọ̀ àfáà ńgbà tí wò ní kọ́bọ̀ lọ́wọ́ yìí tí a bá ti jèrè lérí wá mílíọ̀n yìí o èmi ọ̀ máa gba 80 percent tó ń gbé mo lówó ìwọ máa gba 20 nígbà mi ó sì lè wò pẹ́tọ̀ èmi tí yìí ṣe wàhálà ẹ̀ ọlọ́run lọ́wọ́ àlùbáríkà máa fẹ́ mi 20 percent ìwọ́tọ̀ ńlágún máa gba percent nígbà mi 50 ni wọ́n bá ti fẹnu kò sí ni àmọ́ tẹni ọ̀tọ́ fẹ́ẹ́ lè sọ bá ti di pé bàbá yọkà sùlẹ̀ ni ọmọ èrè tó fẹ́ jẹ yìí pọ̀ ara ọmọ ni wọ́n ní kó tètè kú nínú òwò yẹn kọ́mọ̀ pé ẹ̀kọ́ wa ẹ̀ mọ̀ wọrí ṣe eighty ninety five lẹ́fẹ́ jẹ five tó tèmi náà <laughs> pé five tó mi mi kí láǹṣẹ́ láyé náà tó bẹ́ẹ̀ ètí sì bẹ̀lẹ́ mi ẹ̀ ni pé ní <clears throat> sọ fún pé mi náà gbá òwò sùn lé mi ọmọ wa ẹ̀ẹ́ tí ọba ti lẹ́wà ní pé tí ọba ti tú ọ wọ́n ní kẹ́yìn tètè kó ń bẹ̀ kẹ́yìn má ti ju ẹ̀ torí wàhálà ọ̀padà ṣẹlẹ̀ eléyìí ẹnìkan lówó ẹnìkan ò ní ẹni tí ò ní ọmọ afọyín owó yẹn ṣe owó nínú Islam ni wọ́n ń pè ní mọ̀dọ́rábà gbogbo eléyìí lọ ilẹ̀ anábì kọ́ àwọn sàábà ló fi jẹ́ pé ọ̀rọ̀ ayé anábì ọ̀fọwọ́ yẹpẹrẹ mọ́ rárá torí ayé láàṣẹ ká tó lọ́rùn bí èèyàn sì ní tí ọjà láyé ẹ̀sìn rẹ̀ kan ó padà dàrú kọ́lọ́mọdé sùrù máa ẹ wá rí eléyìí wọ́n lé òun náà da àmọ́ káfí bẹ̀rẹ̀ ọlọ́run bá káfí ṣe kí ni káfí bára wa lò àǹfààní tó wà nínú òun ni pé yóò jẹ́ kí iṣẹ́ ọ wà available fáwọn èèyàn lẹ́yìn náà ẹni tó ní cash owó rẹ̀ ò ní wà frozen owó ò ní ṣe kí ni ẹ kọ̀ọ̀kan ní ní takúsójú kan lẹ́yìn náà yóò máa jẹ́ àbáyọ fáwọn tí wọ́n lọ lè yáwó èlé ara ẹ̀ náà ni chair kéèyàn ọ̀dà chair sí company ọ gbé owó jáde kápítà ayé ọya kálukú sọyí tọ́ba lè níbẹ̀ eléyìí ara ẹ̀ náà ni ẹ̀yin tẹ́ dáwọ́ yìí ẹlẹ́ mọ́ra yín gbà mí gbà mí ẹlẹ́ mọ́ sẹ́kínì bọ̀tẹ́ ọmọ gbà láti tiẹ̀ o aṣòwò èrè tó jẹ́ mbẹ́ o àwọn àbáyọ ní jama tọ́lọ̀ bá ní kan tẹ́nìkan bá lọ́nà mbẹ́mbẹ́ tọ́ á kò sọ́nà níbi owó ilé o gbogbo àwọn tàwọn fẹ́ sòwò rà pátápátá kámà ríro káwà bẹ̀rẹ̀ wọn aláàkọ́lọ́mọ́sá ìwọlá àrùkọ́sànù wa ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn tá jẹ́ mùsùlùmí ládùúgbò kọ̀ọ̀kan àti ní kọ̀mínítì kọ̀ọ̀kan kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa kárí pé a ń ṣe ìdásílẹ̀ àwọn non-interest cooperative tó jẹ́ pé àwọn èèyàn lè máa ráyè dìde látara àwọn owó yìí tí wọ́n sì máa rí jíjẹ múmu wọn nírọ̀rùn tàbá tó sọ pé eléyìí ọ̀dá kásì máa mú èyí tó ṣe kíni èyí tó dá wa ibò lọ́dún àmọ́ mu tí ń sìn ọlọ́run bá fi àwọn júùsì ilẹ̀ fún àtàmà mu ibò lọ́ni a máa jẹ ẹlẹ́dẹ̀ ó fa àwọn màálù àtàdé ẹlẹ́ fún àtàmà jẹ tọ́lọ́ bá ní a máa jẹ rìbá ó tó fa àwọn ọ̀nà míì lẹ́yìn táwọn fi ṣòwò àmì ìta bẹ̀lọ́ ni pé kọ́lọ́run ọlágbára ọlọ́run ọba wa gbogbo àwọn tí wọ́n ti gbowó ìlérí ọlọ́mọsàbà ní fèrèjì wọn àwa tá àti gbà ọlọ́mọdé àdébẹ̀ ẹni tó tún fẹ́ gbà báyìí ọlọ́mọsàbà fún lábàáyọ míì tí ò fi ní gbà ọ̀làláhùlà ọ̀làkùwọ́tà ìlà ogun tẹ́ni kọ̀ọ̀kan wa táwa ń ṣe táà fọkàn sí pé oh, jíjẹ mú ọmọ ọrọ̀rùn bẹ́ẹ̀ ọlọ́mọdé wa kú lẹ́ńbẹ̀ o masa sina fún ọlọ́run ọba wa kọlọ̀ sànú wa subhanakallahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh